tolúwa ni mí o ayọ̀mídé bọ́rọ̀mọ́kẹ́ àná olúwa pọ̀ lórí mi olúwa ti ṣe fún mi please <clears throat> mo wà lórí life no mo fẹ́ my room cold is hot i'm feeling hot the window is open yes it's cool please ṣé mo ṣe lè bá mi bomi sí baff mi ò mo fẹ́ lọ tún tún ara mi wẹ̀ again bá mi please at this time ṣẹ́gun kan ti lò ní màá kúkú fìyẹn gbàdúrà i don't i don't feel i want to baff again just i want to soak myself in the water i will use that to pray don't fold yourself like that you know it's not good for anybody that is tall to just fold yourself anyhow yeah lekeleke <clears throat> lekeleke lekeleke lekeleke lekeleke tó fẹ́ ṣe bí ọ̀kín ìyẹn ò lówó aṣọ ọ̀ràn nílé àdìsá mọ́ ti dorìṣà ńlá o akínọlá má ti gbẹ̀gbọ́n o ẹni tí odò má forí sọlẹ̀ kí wọ́n ó bínú kú. kí ni time. wá just few minutes to twelve bí aago márùn-ún fẹ́ lọ lù ní nàìjíríà tó bá ṣe tán bá mi ṣéèkì lórí fóònù ẹ yẹn bóyá mo ní email. ìdí mo fẹ́ fún yín rẹ̀. torí mo mọ àdúrà mo mọ ìrìn àjò tá a ti rìn nígbèésí ayé àwọn aláwo tí mo dẹ̀ mọ̀ pé tó o bá rìn pẹ̀lú wọn lè fara káṣá yes kẹ òun fúnra ẹ̀ owó tó yẹ kó fi jẹyàn ó fi ń rìnrìn àjò àdúrà forí ara ẹ̀ anamáyọ̀wá ni mo rí tó máa lọ fi owó ṣe oògùn tádúrà oògùn yẹn bá bẹ̀rẹ̀ sí ní gbà tán anamáyà ló máa dúró sáàrin oògùn ló máa dúró sáàrin àdúrà tó lọ millions of naira o. anamáyọ̀wá ni mo rí tó máa lọ fi owó ṣe oògùn. ṣe rí nǹkan tí Lizzy sọ yẹn. Father, in Jesus' name. Father, in Jesus' name, the mighty name of Jesus, Heavenly Father, Bola Falasha, they say thank you once again because you're God, nobody like you. He's were not to sad at the video. So tell be glorified forever. And in Jesus' name, I'm about to speak right now. Speak through my mouth, direct my tongue in the mighty name of Jesus Christ. <clears throat> Interpret this to people in the name of Jesus Christ. Olúwa tọ̀mọ́lẹ̀ ju bá ti rò lọ, bẹ́ẹ̀ I declare this flat Holy Ghost Arena. I declare this room Holy Ghost Arena. O Lord, take total control right now. oh <clears throat> Lord, speak through my mouth. For those who are going to listen as well, let people understand. They shall understand. In Jesus' name. Thank you, Lord. Ẹ káàbọ̀ síbí. For the àwa wambi a wà ń bí púpọ̀ tá a wà ń bí báyìí. Tájúrà ògùn yẹn bá bẹ̀rẹ̀ sí ní gbà ló máa dúró sáàárín àdúrà tó lọ. millions of naira o. àpàlà ló bí sọkà sí màtíńdà ló bí fìdá. kò sí lọ. <coughs> mo rí ọ̀dọ̀ àwòṣe ẹ mo ti sọ fún ọ lédi pé kó yé ṣe fídíò mi kò kí ń gbọ́ràn mo dẹ̀ mẹ́ni wà ń bẹ́ẹ̀ ẹni tó ní Gistlover òun ló ní Amebo because of of recent because I talk about him also I'm trying to <clears throat> mo ṣe ń sọ̀rọ̀ nípa Amebo mo ń try láti mo ṣe ń sọ̀rọ̀ nípa Ìyábọ̀ mo fi ń gba research ni I'm a detective mo gbénu ọgbọ́n ọlọ́pàá kì í ṣe pé <clears throat> iṣẹ́ tí n bá àfi tí ò bá wù mí láti tí mi bá fẹ́ ṣe iṣẹ́ yẹn tí ò bá wù mí ṣe like má jẹun boast ṣá kó má dàbí boasting but ìyẹn kọ́ mo fẹ́ sọ ọ̀rọ̀ Lizzy àti ọ̀rọ̀ Lizzy ọ̀rọ̀ Lizzy àti Bisi ni mo fẹ́ sọ kó ṣì lọ́jà ọ̀rọ̀ Lizzy àti Bisi ni mo fẹ́ sọ. Um, mo sorry láti sọ uh, we are crime fighter tí tí mo máa fi ẹ kọ́kọ́ má máa sọ̀rọ̀ um, mo dẹ̀ máa ń sọ̀rọ̀ mo dẹ̀ máa máa sọ kí n kàn go straight to the point tí bá ní mo rí wọn mi sọ sí wọn a máa dàbí pé kò ń ṣe pé èèyàn prognose to these ones because although wo láwọn ti pé five years kò tí ì pé ṣùgbọ́n mo rántí ìgbà tó máa bẹ̀rẹ̀. anyway ìgbà tó máa bẹ̀rẹ̀ sí ní Bísí wá fún mi gan ní orí Facebook yìí ìgbà tí mo kọ́kọ́ dé tí mo bẹ̀rẹ̀ sí ń bẹ́ sọ̀rọ̀ àwọn èèyàn tí ó ṣe kà fún mi ṣe báyìí ṣe báyìí ó fẹ́ play rò nǹkan bíi pé kéèyàn support èèyàn you know I won her seriously she refuse I won her but mo fẹ́ sọ ni pé ntí Lizzy jáde wá sọ yẹn ntí Lizzy jáde wá sọ yẹn Lizzy kò parọ́ o ipe ó ń ṣe àjò ó ń ṣògùn ara nǹkan tó pa wọ́n pọ̀ nìyẹn ntí mo dẹ̀ fẹ́ sọ ni pé àwọn tó ń ṣògùn fún Bísí gan tí wọ́n ní millions ló ná yẹn wọn ò parọ́ o wọ́n ń gbá bísí ni o àwọn tó ń pè ní àjálù because I remember that time tí bísí bá bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn èèyàn lórí mídíà yẹn á máa fẹsẹ̀ gbálẹ̀ bí ẹni tó ti wọnú ìgbàlẹ̀ bó ti ṣàwo bó ti ṣe kiri kan because gbogbo àwọn tí ó máa ń ṣògùn fún ọ̀yẹ̀ tán máa wọ́n gbá wọn ni o wọ́n gbá ni o àwọn four one nine yẹn wọ́n gbá ni o títí níbi tó ṣògùn dé ó lóun sọ three container nù níbi tó ṣògùn dé during that time tó ń ṣògùn yẹn náà ni wọ́n nà nínàkúnà náà ṣá níṣàkúṣà because nígbà tán máa bẹ̀rẹ̀ sí nà nínàkúnà yẹn náà wọ́n ti nà tipẹ́ mo máa máa jáde máa máa speak fún because ẹnu ẹ̀ máa ń ṣe mí mo dẹ̀ ti gbàdúrà fún mi but anyway ṣá ìyẹn kọ́ ni mo fẹ́ sọ but tí mo fẹ́ sọ ń sì ni pé tòótọ́ ni ó ló ń ṣoògùn pé tó bá dẹ̀ ti ṣe ògùn yẹn tóògùn yẹn bá ti fẹ́ máa dáhùn á wá padà lọ bá gbogbo àwọn tí ó bá tí ògùn yẹn ń dáhùn lára wọn ẹ kàn ń wo nǹkan tí Lizzy ń sọ ṣe àmọ́ pé lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti lọ bẹ Bísí padà wọ́n dẹ̀ ti sọ pé kí Bísí ń kọ́ pé Bísí dẹ̀ ti sọ pé òun ò lè bá Lizzy jà but Bísí ó lose Bísí bó ṣe wà yẹn ó ti lose a lot of things ọdọ ó ní pé kò ra mọ́tò fún un kò ṣe gbá fóun kò ṣàwó fún un kò ṣe kòkò bàbá ṣàsùn fóun gbogbo nǹkan tó máa ń sọ fún wọn pé ẹnìkan rà fún wọn ó ṣe fún wọn yẹn ṣé wọ́n rò pé tòótọ́ ni anyway ṣá ó possible káwọn èèyàn máa ra nǹkan fún yàn do you understand àwọn tó bá dẹ̀ ti ń ṣoògùn tí wọ́n ń ṣe oògùn bẹ́ẹ̀ yẹn bí amẹ̀bọ̀ ṣe wá gbé fídíò mi tó gbé sí mi tí mo ti ń sunkún bí tí mo ti ń gbàdúrà fún àwọn ọmọ you can see i'm not praying for my child i'm not praying for my children not my child my children not i don't have one child I, my children i'm praying for people children because the lord reveal a lot of things to me And a lot of people who do this voodoo, who believe in these uh, diabolic things, that's why I hate them these days. I hate them before, but these days, wọ́n ti ń develop, wọ́n hatred wọ́n ti pọ̀ sí mi, hatred wọ́n ti pọ̀ sí gan nínú ọkàn mi. So there's a lot of things. So man, ẹni bá ti ń ṣoògùn, wọ́n ṣe máa ń ṣoògùn fún ọ yẹn. Wọ́n máa lo ẹ̀jẹ̀, wọ́n á lo oríṣiríṣi ẹran èèyàn. Ṣó ti yé? A lot of things tó máa ṣe fún wọn. Torí nígbà tó bá ló lọ ń ṣoògùn millions báwo ni Lizzy ṣe mọ̀ torí Lizzy náà olóògùn ni bí Lizzy ṣe wà yẹn ó máa fi sísẹ̀mù máa gbá Bísí instead of kó máa fún Bísí lówó wọ́n á tún máa gbá Bísí ta ló ń tẹ̀ kí lẹ́ ń tẹ̀ yẹ ṣọ́ra yín o instead kó máa fún Bísí lówó kó máa fún Bísí lówó á tún máa gbá Bísí Bísí Bísí máa ń purọ́ gan ṣe mọ̀ pé Bísí náà ah Bísí máa ń pa irọ́ mi ì tiẹ̀ mọ nǹkan tán fi mi mi ọlọ́run elédùnmarè mọ mi ì mọ bí ah, mi ah mi ì tiẹ̀ mọ bí mo ṣe rìn dé gbogbo bíbà mi ì mọ báwo mo ṣe rìn dé ilẹ̀ Yorùbá náà ẹ ṣúọ̀ pé ọmọ Yorùbá ni mí báwo mo ṣe rìn dé Yorùbá problem Nàìjíríà bí àwọn ọmọ Yorùbá bí àwọn ọmọ gan o you know when people are wicked they are doing things that is bad wọ́n dẹ̀ máa tún ní gọ̀ láti tí Bísí bá ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yẹn ibi náà ti di ọ̀rọ̀ sí ó ti deep Bísí máa padà sẹ́yìn ni like ó máa mú reverse ni Bísí ò kí ń pẹ́ bẹ́ẹ̀ yẹn tó bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó máa tẹ̀ sójú anybody ó ní Saga ló ń wà fún ó fẹ́ máa jà lọ ló sọ yẹn pé Saga ló ń wà tó bá ti rọ́dọ̀ ilé wọn sọ tó bá rẹ́lò ilé wọn sọ ṣó tiye ó dẹ̀ fẹ́ tẹ̀ sójú ó fẹ́ tẹ̀ sójú lísì are you getting me? torí pé wọ́n máa ń yà bísí náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ó máa ń gbowó ni ó máa ń gbowó jà ni mo rántí ìgbà tí ìyàwó kéwọ náà ìyàwó kéwọ náà pè ńgbà kan that is fatia yẹn fatia yẹn ó pè tó máa máa pè tó you know tó máa máa ṣépè fún mi tó máa fún lé tó máa ṣépè fọ́mọ rẹ̀ I told thank God she came out today I mean she been talking kó má tiẹ̀ jà mọ́ story ti jáde ń sìn pé wọ́n ń ṣe oògùn oògùn tó dẹ̀ ń ṣe yẹn kán wá jáde bí wọn bá nífẹ̀ẹ́ yàn ṣègùn wà láìtàláì wọ́n oríṣiríṣi làwọn àwọn gẹ̀ẹ́sì ń ṣe and the funny thing ni pé tá a bá pe àwọn ọlọ́pàá nàìjíríà tá a so sọ pé kí wọ́n rí sí àwọn they don't because wọ́n ti sáré lọ sọ́dọ̀ ọlọ́pàá kan wọ́n ti sáré lọ sọ́dọ̀ politician kan wọ́n ti sáré síbí wọ́n sáré sọ̀hún wọ́n máa wá connection tí ọlọ́run ò fún wọn wọ́n máa wá káàkiri just to cause havoc in the system of Nigeria I remember àgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú I remember àgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ tí Lizzy kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú Bísí tó máa ní kó má wọ́rí ó máa fẹ́ sínétọ̀ ó ló máa fẹ́ sínétọ̀ a máa sọ pé òun fẹ́ fẹ́ sínétọ̀ kan ṣó ti yé a wá pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ lórí ọ̀rọ̀ yẹn instead kó máa win kó máa get owó wọ́n á tún máa gbowó lọ́wọ́ ẹ̀ ntí Lizzy sọ yẹn ó fẹ́ fi kí ẹ̀ dáhùn ni wọ́n ti ní kó lọ wá ẹ̀jẹ̀ wá bẹ́ẹ̀ ni oògùn wo ló lọ ṣe tó máa san millions torí ẹ̀ ni Lizzy Anjorin ṣe máa ń polówó àwọn occultic Lizzy Anjorin bàbá lábúlé tó máa ń sọ yẹn four one nine ni àwọn alájàlẹ̀ group tó máa gbéyàn wọ inú korodokorodo ẹ má dẹ̀ gbàgbé àlùjọ náà sọ the same thing pé ńgbà tó kọ́kọ́ délé Lizzy báyìí ṣe ló fẹ́ introduce babaláwo sóhun àwọn fọ́ kìnnìkan bẹ́yẹn eventually bọ̀bọ̀ tán pè ní síkírù yẹn náà tó jẹ́ àlùjọ yẹn òun náà wá padà ó wá ṣe irú ẹ̀ ó ṣe é fún Dorcas tó ń gbé Dorcas rìnrìn àjò Occultic àti àjálẹ̀ mo ń sọ wọ̀nyẹn Lizzy Anjorin is part of it systematically nǹkan tó so tó ní Anamáyọ̀wá ń fi owó one million ṣe oògùn ara ìdìrìn àjò tó máa ń gbé àwọn míì tó jẹ́ politician rìn ní tí wọ́n máa bìlí pé wọ́n rí àwọn àjà àbí wọ́n rí àwọn kọ̀ọ̀kan tó tọ́ ó ní o tọ́ máa máa gbá wọn yẹn tọ́ máa jẹ́ káwọn èèyàn máa misbehave ní orílẹ̀-èdè wa tọ́ máa ní àwọn àgbàlagbà àti àwọn àjẹ́ sọ pé wọ́n kàn ṣe báyìí báyìí báyìí ohun tí ò right tí wọ́n bá gbàdúrà tí politician kan bá wọlé tán àwọn kan tó lórí burúkú tó ń wéṣì agbogbo nǹkan wọ́n máa sọ pé àwọn wọ́n support gbá wọ́n support àwo táwọn bá padà lẹ́yìn kan wọ́n máa halẹ̀ mọ́ wọn. ṣẹ́ẹ́rì nítorí pé tí Anamáyọ̀wá Bísí tó bá kọjú ìjà sí <laughs> Lizzy Anjorin ṣe rí pòun ẹ̀ gbọ̀n ẹ rí pòun Lizzy Anjorin gbọ̀n ni ẹ rí pòun Lizzy Anjorin ti ń gbọ̀n ọjọ́ tó dẹ̀ ń bá àwọn TBC ìjà ń bẹ̀ yẹn ohun ẹ̀ ògbọ́n o tó bá fẹ́ kọjú ìjà àti èèyàn nígbà tó bá sanwó fún báyìí tó bá sọ pé Auto Bola kàn déédéé mú mi báyìí èmi ló má máa bú tí àwọn olórin àwọn bíi kéwọn àwọn ìjẹ̀bú connection tó bá ti wá tó bá ti wá tó bá ti fún lówó do you understand àwọn àjálẹ̀ connection àwọn pípù yẹn ló ń speak fún òun ni ó fi jẹ́ pé ńgbà tí èmi bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ mi ò dárúkọ ẹ̀ sí mi ò pé sáwọn ọ̀rọ̀ tí mo dárúkọ tí mo ń sọ but she came out to be speaking for them because kò fẹ́ kórúkọ kò fẹ́ kí àṣírí òun àṣírí yẹn kò sì fẹ́ kó tú mo sọ fún un mo ní lísì nígbà tí mo ń sọ̀rọ̀ àwọn tìjẹ̀bú ó ní kó má dé mi lóhùn ó lẹ́nìkan gbé sórí wá fóun Lizzy Anjorin ó lẹ́nìkan gbé sórí wá fóun ó ní wọ́n sọ pé Auto Bola ń bá wọn rán nàjálẹ̀ ní ìpara àbí ìṣara mo ṣàmọ̀ pé bọ́nà ọ̀nà ìlú ibi tó ti lọ gboyè yẹn kò jìnnà ń bẹ̀ bó ṣe sọ̀rọ̀ yẹn tán kò pẹ́ tán lọ gboyè ń bẹ̀ yẹn this all nonsense they do collecting scamming people tí ẹ bá tí Bísí bá rí èèyàn encourage ẹ̀ bó ṣe wà yẹn ó máa burst out ẹ máa gbọ́ wínìwínì ọ̀rọ̀ Lizzy Anjorin instead of ṣe mọ̀ pé ńgbà tó wá a máa ní ó máa rí nǹkan tó máa ṣẹlẹ̀ láyé ẹ̀ sí ẹ máa jẹ́ má jẹ́ ntọ̀ yín ṣe nìyẹn ń lose àtọ́jọ́ tó ti wà ń bẹ̀ yẹn ó lóun kò ní one room I àmì two room òun lọ sí one room òun ò lè san owó school ọmọ òun jẹ́lẹ́sìmí tọmọ òun sọ crèche tọmọ ẹ̀ lọ kò lè san mọ́ ó dẹ̀ lọ sí ṣọ́ọ̀bù lójoojúmọ́ dẹ̀ máa lọ́lọ́run gbọ́ tòun gbà tó dẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí ó kọ́kọ́ gbé ṣé áfíríkà map yẹn ló gbé sáyà àbórí olóògbé kan ṣá ló gbé sáyà ń gbà yẹn tó ní góòlù ni ìyọ́nà sáà mi gbà tóun àti ẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ tó máa fún lówó pé kó máa ṣépè kó tó di pódò ní báyìí ṣe lè mọ̀ pépè ń jáde lórí ẹ̀ èpè gbogbo tó ń ṣe yẹn ṣe mọ̀ pé ń ṣiṣẹ́ lórí ẹ̀ dè gbogbo wọn yẹn there was a time to yẹ pé kún target méjì èmi ni wọ́n jẹ́ ló jẹ́ target wọn all of them today wọ́n wà in George you understand me <sniffs> Lizzy Anjorin Lizzy Anjorin Lizzy Anjorin tó bá yá wàá máa ní Ègùn ló ti wàá máa ní Bàdágìrì ló ti wá tó bá yá wàá máa ní Jẹ̀bú Òde ló ti wá pé Jẹ̀bú ni ẹ́ wàá máa sọ Jẹ̀bú ó ti <sniffs> ṣùgbọ́n mo gbàdúrà gbogbo in tó ti wà deadly tó wà tó wà deadly nínú ọ̀rọ̀ yìí ọlọ́run ò ní jẹ́ ó bò any atrocity tí ẹ bá ti nípa oògùn ṣíṣe yẹn àti diabolity yẹn ọlọ́run ò ní jẹ́ ó bò ọlọ́run á gbá bísí láyà á jẹ́ kó tu gbogbo ẹ̀ síta torí pé tó bá bò gan bòmí mọ́ra kí n pa ẹ́ lárùn jẹ́sùn mi láṣìkí ìfẹ́ lẹ̀ ó padà wá ń sin ó ní jésù lòun fẹ́ máa sin o. Bísí sọ bẹ́ẹ̀ ó ní ó ṣà ń kọrin kan mí mórin yẹn ó ṣe é mọ̀ pé tí Bísí bá ti ń kọrin a máa rún orin yẹn mọ́ra a ṣà máa kọ́ papọ̀ mi ṣá mọ orin kan tó kọ torí you understand me Lizzy Anjorin sórí <laughs> gbogbo nǹkan tí gbogbo kiri yẹn àṣírí yóò lè bo ìwọ náà wà ó máa torí social media ni representing àwọn baba lábúlé all those fraudsters all those àjálẹ̀ group tó yẹ pé wọ́n dẹ̀ máa ń gbẹ̀jẹ̀ ni they keep people i remember kó di pé o dé àmì kó di pé Mohbad kú gbẹ̀rígbẹ́ o gbẹ̀rígbẹ́ o gbẹ̀rígbẹ́ o ọmọ yẹn kú gbẹ̀rígbẹ́ màná lẹ sísì. ṣé o mọ̀ pé kì í ṣe pé ṣé pé lẹ́ni mo ti sọ̀rọ̀ Ìyábọ̀ Òjó kó má dà pé mo ń sọ mi ìsọ̀bọ̀tẹ̀ anybody o listen and listen good i'm not in support of any evil person bí eléyìí bá wá a máa sọ bí eléyìí a máa so that you not be feeling somehow do you get me but listen, Jory, ọmọ yẹn kò sí tó kàn mí fún o ọjọ́ tí wọ́n nà gan tó ní wọ́n ṣàlọ́gbẹ̀ yẹn tí wọ́n nà bí ẹni máa kú ó wà lórí social media báyìí ó ó ó sọ pé pẹ̀lẹ́ yanamáyọ̀wá olóhùn lẹ́ẹ̀nì ni oní tó bá ti lẹ́ẹ̀nì nádìwé ó ló máa gbọ́n lẹ́yìn tó yẹ pé o lè ju Boya tó bá ju bísí lọ ló máa gbà two two three years ló máa gbà lọ́wọ́ Bisi bísí náà máa ti fẹ́ pé forty Aye, tó lè gbà lọ́wọ́ bísí bóyá five years ló máa gbà lọ́wọ́ ẹ̀ kò lè ju o lè ju senior sísẹ̀ lo. ẹ máa ẹ máa brainwash èèyàn débi pé ẹ máa brainwash èèyàn débi pé ẹni ẹ máa wà nínú ìgbèkùn olóòtú máa sanwó á tún máa fún yín ní respect lórí ẹ ọ̀rọ̀ tó sọ ẹ fúnra rẹ ló sọ bí sí ò tí fẹnu ara ẹ sọ ó lòwò kì í ṣe wọ́rí òkùnkùn mọ́ ó lòwò dẹ̀ fẹ́ ṣe ìkà mọ́ ìwọ ò mọ̀ pé ọ̀rọ̀ tí Bísí sọ yẹn ó ti ní ìtumọ̀ tó pọ̀ ni ó lòun ò fẹ́ ṣe ìkà mọ́ ó ní a lot of people tó wà lórí mídíà yẹn tó ń ṣe justice for Mohbad ó láwọn làwọn lọ ń flag ó lóun lọ flag Florence iṣẹ́ kan fọ́ àbí kí ló porúkọ ẹ̀ ó lóun flag ẹ̀. now kí lẹ́ni tó ń ṣe justice for Mohbad kí ni máa flag ẹ̀ fún. kọ̀ǹfọ̀ yẹn náà dẹ̀ ti sọ̀rọ̀ fún ẹ rí ìgbà tó wá sórí social media yìí ó pé gbogbo àwọn èèyàn tó wà lórí social media ó ní kó máa bọ̀ ó ló máa fún wọn ní hundred hundred thousand every month nígbà yẹn kẹ̀dẹ̀rẹ́ Nàìjíríà gọọmẹ̀ bóyá seventeen thousand àbẹ́lò ni wọ́n ṣì ń san ìjọba yìí ò tí ì dé ńgbà yẹn ìjọba tó wà nílẹ̀ kò tí ì dé ńgbà yẹn tó fún wa ní announcement yẹn everybody wá ń ta gàràgàrà gurugurugburu wọ́n flag wo ó dá mi lójú pé Bísí máa wà nínú àwọn tó flag page mi wọ̀nyí kì í ṣe ẹnìkan kọ́ ló flag page mi o ẹ pọ̀ gan o ṣùgbọ́n mo mọ̀ pé ó máa wà ń bẹ̀ torí mo mọ̀ ni ẹ̀yin warrior ẹ lọ ẹ lọ dáàbò wọ́n Lizzy Anjorin ó wá gbọ́n débi pé ó tún connect mọ́ gbogbo you see all of you yẹn ẹ́ eh? àwọn to sì wà mo ti sọ nígbà tí Bímpé náà èyí tó ń jó tó ń jó lẹ́ẹ̀kan torí wọ́n mọ̀ọ́mọ̀ gbé síbẹ̀ pé wọ́n ń fẹjú báyìí pé kò sí nǹkan kan tó ṣe mí to tọ́lọ́run ṣe fún mi nínú ayé to dẹ̀ tún máa ṣe fún mi ẹlòmíì nínú yín ò tíì ní mò ń gbàdúrà i will pray for people children and i will be crying ẹ̀yin náà yẹ̀ máa gbọ́ ọmọ ọlọ́mọ ẹ̀ dẹ̀ máa gbẹ̀jẹ̀ mọ́ ọmọ ọlọ́mọ ẹ máa bá yẹ ọmọ ọlọ́mọ jẹ́ kò dẹ̀ ṣe nǹkan kan fẹ́ ẹ máa pọ ọmọ ọlọ́mọ dànù kò dẹ̀ ṣe anything fún yín omi ò ní jáde lójú yín àwọn ọmọ tẹ́mi ò mọ̀ rí mo máa sunkún tí òun ṣe ọmọ mi máa dẹ̀ máa sunkún máa gbàdúrà fún wọn you cut it do you think I'm ashamed of that to you it may look stupid to God you know tó ọmọ bí mo ṣe rí it shows in my heart ipe ọmọ ọlọ́mọ ni kò kàn mí o ọmọ ọlọ́mọ kò kàn yín mí gan tún kàn yín gan pàápàá ẹ máa ẹ dájú débi pé ẹ máa tà á dànù sókèrè ni ẹ máa tà dànù sókèrè do you think that money ẹ ṣe ìbú ni àwọn èèyàn kan máa wò mí pé kí ló kàn mí pẹ̀lú gbogbo tí mo ṣe tí mama sunkún lori ọ̀rọ̀ lọ́rọ̀ lórí ọ̀rọ̀ sọ sí obìnrin gbà yẹn mo sunkún ẹ̀mí ota mi fẹ́ ojú ọ̀tá mi tó bá ní pé <laughs> ọpẹ́lọpẹ́ ọlọ́run lára mi mi o lárùn oju mi o ni problem jólẹ́tì ni pé nígbà tó yá bóyá mo kàn fẹ́ ojú mi fẹ́ máa dì mí ní tètè rí nǹkan tí mo kà dáadáa mo ń kàwé slowly I cry like kí ló ṣẹlẹ̀ that day i wanted to praise god kí n kò yin ọlọ́run tó pé ọlọ́run dára sí mi oṣù míì tún ti fẹ́ parí a fẹ́ wọnú oṣù kẹsàn-án yìí ní ọjọ́ ìmọ̀lẹ̀ let me just praise the lord before kí n tó tún ṣe ìṣòro and mo dẹ̀ wọnú trance nìyẹn mo wọnú trance ni trance pé oríṣiríṣi mo dẹ̀ ń pray fáwọn ọmọ ọlọ́mọ mo ń pray fún yàn ọlọ́run dẹ̀ tún fi wọ̀n mí ìwọ náà fúnra rẹ̀ dẹ̀ tún ṣe o ti sorry now tó jáde tó accuse onírìṣà ìwọ Lizzy Anjorin kó tó di pé wọ́n wá ṣe fún ẹ pé kó lọ kó lọ ṣiṣẹ́ nínú ọjà ńbẹ̀ yẹn ìwọ náà ó sọ you don't know ó ní pé gbogbo àwọn ọba tó wà nílẹ̀ Yorùbá òòṣà tó kù lè tẹ̀yìn bó bá jẹ́ èèyàn ló ṣì ń gbà mo mà ní lórí platform mi tí máa ṣí ẹ̀ sókè tó máa rí Lizzy Anjorin why now tó fi jẹ́ pé ẹ máa ṣèkà ní àwùjọ face to face not that you are not hiding whatever you are doing you are not hiding it ọmọ kan ló sì pariwo yéé nínú show ẹ up to date wọn investigate ẹ ọmọ kan wà lókè tó wà lórí live chat ní òru ọ̀gànjọ́ ní nàìjíríà tàbí aago kan òru twelve past twelve this ní Canada ń sìn to tó twelve la wà ní state tí mo wà yìí nínú ilé tiẹ̀ ní Nàìjíríà around past twelve to to one lóru ó wà lórí live chat ọmọ kan dẹ̀ kígbe yéé lórí no bíi pé wọ́n yìnbọn fún àmọ́ fọ́gìmọ̀ lórí up to date everybody sọ gbọ́rọ̀ yẹn wọ́n sọ ọ̀kọ̀ọ̀kan sí ní Nigeria? ó dẹ̀ máa bá àwọn bàbá lábúlé sọ̀rọ̀ àwọn bàbá lábúlé mọ̀ ìkẹ́lẹ̀ rẹ gbogbo wọn náà ní ọ̀kọ́tìkì tí wọn àwọn ló béèrè fún ẹ̀jẹ̀ ọmọ ni wọ́n ń béèrè fún blood ni wọ́n ń fún flesh ni wọ́n ń ṣoògùn ni wọ́n ń pín bá pátìtà àwọn ni wọ́n mú ní gbogbo ọ̀nà àwórì yẹn ní gbogbo ọ̀nà àwórì ní gbogbo ọ̀nà abẹ́òkúta yẹn àní ọjọ́ kan nígbà tí ọ̀rọ̀ yẹn ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ó jáde ní ọjọ́ kan onítàn bá ti mú ẹnìkan tán bá bá orí èèyàn lọ́wọ́ ẹ̀ àtẹ̀rọ èèyàn lọ́wọ́ ẹ̀ ó lọ́ máa speak fún wọn Lizzy Anjorin to God mo fetí mi gbọ́ báyìí olówó máa speak fún wọn tó bá bá orí àti èèyàn ọrùn èèyàn àtẹrù èèyàn àtẹ̀jẹ̀ èèyàn lọ́wọ́ èèyàn oríwà máa speak fún wọn mo ní what to tell the whole world what you are telling us that day pé is nothing nǹkan tẹ̀ ń ṣe ni kí lẹ́ kí wọ́n gbọ́dọ̀ legalize ẹ̀ òun ló ṣe ń pariwo tẹ́ bá ti ń pariwo Odùduwà Yorùbá Yorùbá bẹ́ẹ̀ yẹn kò ń ṣe yorùbá lẹ̀ ń sọ ẹ̀ ń sọ̀rọ̀ àwọn nǹkan burúkú tí yorùbá ń sọ that's part of things that you are supporting wo ọ̀rọ̀ tó sọ ó parọ́ mọ́ ọmọ ẹ̀mí mọ́bísì bọ̀tí ṣe lẹ̀ ń gbé sí nígbà tó ti bẹ̀rẹ̀ nígbà tó máa wà lórí live chat tí máa sọ pé àwọn alájàlẹ̀ àwọn kìnìkan kìnìkan tó máa padà wá tó kàn máa tọ̀nù bára báyìí tó máa kọjú sí wa tábẹ̀ sí ń bu abẹ̀ sí ń ṣépè fara ẹ̀ àtọmọ ẹ̀ tí ń ṣe mi mo ní wọ́n ti gbé wọlé kò tí ì dé nàìjíríà láti ọjọ́ tó ti wà ní London ó dẹ̀ ń ṣe oògùn oríṣiríṣi àwọn wo ló ń gbé lọ ẹ̀yin ni gbogbo ẹ̀yin torí gbogbo ẹ̀yin alájàalẹ̀ gbogbo yín pátápátá lẹ wà lórí social media torí ẹ̀ tá a bá sọ̀rọ̀ ń sìn gbogbo náà lẹ máa rán sórí social media lẹ máa ní kó máa wọnú inbox káàkiri láti máa ṣépè fáwọn èèyàn ìwọ Ìyábọ̀ Òjó Tóyìn àti àwọn celebrity kan tó ya wèrè burúkú àti àwọn tí a ti sọ̀rọ̀ wọn iná torí gbogbo ẹ̀yin celebrity gbogbo àwọn tá a sọ̀rọ̀ alájàlẹ̀ àǹkó yẹn náà àwọn celebrity náà wọ́n pọ̀ nínú ẹ̀ gan do you understand especially àwọn Ogun State àǹkó bẹ́ẹ̀ yẹn tó bá ti lè kọjá lógun State ó lọ sósù Ìjẹ̀bú Òde Táíṣó láàrin ẹ lọ sí Ìlàró kìnìún polytech gbo you are all demonic gbogbo demonic pọ̀ gan nílẹ̀ Yorùbá but níbi ọ̀dọ́ tí yẹn is too much ọ̀rọ̀ tó sọ yẹn tó ló ń ṣògùn sí i tán ti wá lọ ń bẹ́ toró fẹ́ tú pẹ́rẹ́pẹ́rẹ́ ni ẹ̀dẹ̀ ti lọ bẹ́ ìgbà tó mọ̀ pé o ti ṣèkà fún yàn àṣírí ọdọ́ gbogbo àṣírí tó wà lọ́wọ́ yẹn sìn bóyá òun náà máa ti lo páàtì ẹ̀rọ èèyàn rí bóyá òun lè máa ṣe sẹ́tù sí káṣírí tẹ̀ má bàa tú yẹ́ẹ̀ ẹni tó bá ti lè lọ fi one million ṣe oògùn ìbá rí gbogbo ọmọ ṣe cast gbogbo yín sórí mídíà tán máa ní ẹ̀wọ̀n rẹ̀ rẹ̀ odidi èèyàn ní three hundred and fifty so èèyàn mélòó ló ti lò three hundred and fifty náà ni wọ́n ń ta odidi èèyàn yẹn àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo àwọn tó ti mú nílàró ń jọ ẹ̀ tó máa sọ pé ẹ bá máa speak fún wọn ni three hundred and fifty òun dẹ̀ ti ná millions ó parọ́ èèyàn mélòó ló ti lò ẹ gbúdọ̀ tètè lọ ìwọ gbúdọ̀ tètè sọ síta tó bá ti sọ yẹn á tètè shop top ẹnu ẹ tó bá lóun fẹ́ tú ẹ láṣìírí ìwọ náà á tú that's why ló ṣe reverse Bísí ti kọ́ ó ti padà lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo ní tẹ́jọ́ wà ń ká kọ̀ọ̀sì yẹn ó máa dáa ọlọ́run á jẹ́ kí gbogbo nǹkan burúkú tẹ́ bá ṣe sí kọ̀rọ̀kọ̀ ọlọ́run bá wa tú síta gbangba bẹ́ẹ̀ ni ọlọ́run jọ tí n bá ń ṣe nǹkan burúkú kan tí mi ì fẹ́ kéèyàn mọ̀ má bò mí jọ ó bá mi tú síta tí mi bá ti ṣe nǹkan burúkú ọlọ́run bò mí láṣìírí o gbogbo àwọn tó ń ṣe ìkà tó ń ṣògùn tó ń ṣe nǹkan burúkú tó ń ti fi èèyàn èèyàn àtẹrun èèyàn àti owó àjẹyàn ṣe oògùn lórí mídíà yìí lára àwọn tó ń speak lórí mídíà yìí má jẹ́ ká ṣe wọ́n bù àwọn tó ń ṣiṣẹ́ fún terrorist lára àwọn má jẹ́ ká ṣe wọ́n bù olúwa tó gbogbo wọn láṣì pẹ́rẹ́pẹ́rẹ́ yẹ wá sọ fún yín ṣọlá ẹni tó bá fẹ́ yọ ìtì igi ojú èèyàn ó máa kọ́kọ́ yọ ti tiẹ̀ tí ẹ̀ bá fẹ́ yọ ìtì igi ojú èèyàn ó máa yọ ti tiẹ̀ gbogbo yín nígbà tí dókàsì rán sọjí lọ sẹ́wọ̀n intẹ́ẹ̀dẹ̀ ṣe fúnyàn tẹ́ẹ̀ kì í forgive yẹn tó ń ṣe fún yín tẹ̀lé forgive wọn ẹ ti ṣe millions of it fáwọn èèyàn nígbà tó sọjí yẹn pẹ̀nísì sọjí <laughs> dokas ló kọ́kọ́ gbé jáde níbi tí sọjí ti ń wẹ̀ mistakenly bóyá ẹ̀fún ló fún bóyá dì ló dé dẹ̀dí èèyàn ń wẹ̀ nínú bathroom ó tún wá gbé kámẹ́rà ti ara ẹ̀ bẹ́ẹ̀ tó ṣèrè bí kámẹ́rà ṣe yí tì nìyẹn tó gbé gbogbo bó ṣe ń wẹ̀ tó wẹ̀ pẹ̀lú tó gbé okó ẹ̀ jáde ẹni tó dẹ̀ ń sọ ló kà sí òun ló kà ẹ̀ nọ́mbà one tó kọ́kọ́ gbé sórí Facebook tó gbé sórí platform ẹ̀ wọn ò sọ fún mi mo fojú mi rí báyìí kò pẹ́ kò jìnà ọyàn titi ẹ̀ náà ń kọ́ àwọn èèyàn náà kà sí ọyàn tiẹ̀ síta tóun náà ti ní bírèsì ó ti ní àwọn private clinic tiẹ̀ náà ti wà lọ́wọ́ ọkùnrin do you understand ẹ̀yin náà wá kà sí ẹ̀ síta òun ò gba titi ẹ̀ sọjí gba tiẹ̀ mọ́ra òun ò gba ti sọjí mọ́ra ó rán sọjí lọ sí ẹ̀wọ̀n ọdún kan ní London look at náà sìn àti gbogbo pé o ní ó búlì ó búlì ìwọ kọjá búlì Lizzy Anjorin ó kọjá búlì ìwọ tó wà máa tírẹ́tì èèyàn pé tó bá ti tú àṣírí àjálẹ̀ yẹn ẹ máa pọ́ ọmọ èèyàn ni ó máa ń tírẹ́tì mìíràn pé ọmọ mi wà ní Nàìjíríà <laughs> Lizzy Anjorin Lizzy Anjorin, the Lord will not cover any of your sin. Nígbà tí mo ti ẹ̀ jáde nígbà yẹn, oríṣiríṣi ọwọ́ ni mo rí ní ọwọ́ ẹ̀. Up to date, go back to my máa sọ fáwọn èèyàn náà, àwọn like alájàlẹ̀ kan máa ṣe hello nínú bọ́ọ̀sì máa sọ pé mọ́mì hello ma I like you tí bá ti gbé àwọn èèyàn kan sókè àbí tó bá ti gbọ́ pé bóyá mo wà ní abẹ́kọ̀ rò bóyá mo wà ní relationship kan àbí nǹkan kan ṣẹlẹ̀ láyé mi you be sending people around gbogbo yín ayé yín ò ní dáa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó máa bàjẹ́ fún yín o kì í ṣe rọ o wáì tó fi lọ bẹ Bísí padà Bísí lòun ò jèrè kankan ó lòun ò lówó lọ́wọ́ wọ́n gba kọ̀ńténà òun mẹ́ta tó ń bọ̀ láti Nàìjíríà tó kó oúnjẹ ó ní nǹkan kó human hair ó ní nǹkan kó oúnjẹ Bísí máa ń kúrò ó lè jẹ́ ọkàn àbí ọkàn àtàbọ̀ ó lè jẹ́ ọkàn ló kó irun sí ló máa ní mẹ́ta bó tiẹ̀ jẹ́ ọkàn àtàbọ̀ gan wọ́n bá gbà á ta ló ń gbà á ẹ̀yin alájàlẹ̀ náà lẹ máa ń gbà yín ló le jìbìtì òṣèlú kan jà abẹ́lẹ́po tà ń gbóná ajẹ́kọ̀mọ́ṣọ́ májò kórè oko délé ẹrù ẹlẹ́rù lẹ máa ń gbà tẹ́ máa fi ń bù gánà ọ́n gbalẹ̀ onílẹ̀ mo sọ fún aláṣọ àdúrà náà níjọ́ sí ọjọ́ tó ló fẹ́ talẹ̀ mọ́ ni ilẹ̀ wọn yẹn kò sí bó ṣe jẹ́ mu tó bá ti yà mú ẹ̀kọ́ bá fi gbójọ́ sí wọ́n máa wò wọ́n máa ní wọ́n ń jẹ́ lọ́sìn wọn ni anyway mo gbàdúrà fún gbogbo yín to rẹ nídìí àdúrà gbogbo ibi tẹ́ bá ti ṣe èyí tó bá ti ṣoògùn nínú yín tó fi ẹ̀jẹ̀ èèyàn ṣoògùn tó fẹ́ràn èèyàn ṣoògùn káṣírí ẹ̀ máa bò kọ́run tú gbogbo yín láṣìírí come for me tomorrow morning o èmi ò ní kẹ́nìbọ̀dì máa bú mi o but orílẹ̀-èdè nàìjíríà yẹn a máa ṣe tá a lè ṣe ń bẹ adẹ́ fi yòókù sílẹ̀ fún wọn. oníṣe yìí tó ṣe kò fìyẹ́ òkú relé fọmọ ohun abáṣe làwọn ròyìn o ṣèyí tó ń ṣe kó fi yókù délé a máa fi yókù náà yìí tá a bá ti ṣe a máa fi yókù ṣó ti yé bẹ́yìn torí pé a ṣe nítorí tiwa nìkan à ń ṣe nítorí pé kí àwọn tó ń bọ̀ lọ́la torí bẹ́ẹ̀ ṣe ń ṣe ayé yìí àwọn èèyàn lè rí bí fẹsẹ̀ sí mọ́nú ayé yìí bí wọn bá máa kọ̀ bú yín kàn dẹ̀ ṣe woe to the satan and demonic people so that peace a lè kọ̀ bú gbogbo yín ṣùgbọ́n at least ẹ ní máa ṣe ibi kẹ̀dẹ̀ máa ṣe ìkà nínú ayé kẹ máa fi hun àwọn èèyàn kẹ rẹ́yàn tà kẹ rẹ́yàn jẹ kẹ tún rẹ tà kẹ máa tà kẹ tún soye tẹ ń tà fún that's too bad that's too bad ọ̀rọ̀ ogun yẹn o fi kọ́ọ̀bù bí sí ni á pè padà because ẹ máa ti tọwọ́ ẹ̀bọ ìṣọ̀lọ̀ bẹ́ẹ̀ ni ẹ ti tọwọ́ ẹ̀bọ ṣọlọ majority àwọn tó ń bá mú yẹn náà ń gbà míì náà àwọn tó bá ti gbé wọn fẹ́ káàsì wọn instead of wọn máa káàsì wọn á kàn káàsì ẹlòmíì ẹ̀yin. You cannot hide it, God, God. You cannot hide it for God. You may cover your sin and nobody will know, but you cannot hide it for God lágbára ọlọ́run gbogbo ẹni tó bá ti ń fi ẹ̀jẹ̀ ènìyàn àtẹ̀rù ènìyàn ṣògùn nínú yín àṣírí ẹ̀ ò ní bò ọkùnrin ò sì ní balẹ̀ títí yóò fi kú tí yóò fi jáde láyé nínú gbogbo yín bó ṣe máa jẹ́ nìyẹn sórí gbogbo ìgbà tó máa ń wá yẹn ẹni bá wá fún mi bàbá lábúlé bàbá lábúlé alájàlẹ̀ nìyàn idán oríṣiríṣi lẹ́tìpá tí má kàn tí mo bá mà ní onídán wàá máa speak fún gbogbo wọn yẹn speak fún sáré àǹgbá yẹn speak fefele speak fún gbá speak fáwo ẹ máa tún máa halẹ̀ ẹ tó bá ti sọ̀rọ̀ báyìí ọmọ ẹ wà nàìjíríà <laughs> ẹ̀rín yìí kò pa mí no be yesterday kò ń ṣe àwọn tó wà lórí oyè lánàá ló wà ń bẹ̀ ń sìn tó bá gbọ́ pé agbára ti pààrọ̀ ara ó ti yé bẹ́ẹ̀ kí ló máa fi one million Lizzy Anjorin ó mọ bí o ṣe máa ń ta gbogbo àwọn churches tó wà nàìjíríà lẹ́fẹ́ parẹ́ ẹ̀yin ọlọ́kọ̀ tí kẹ̀yìn àjálẹ̀ wèrè tó ń lọ káàkiri lórí social media yẹn mi ò sọ pé gbogbo church ló àwọn church tó bá bú àwọn fake pastors go for them but gbogbo church pátápátá lẹ́fẹ́ parẹ́ torí pé wọ́n ń gba tithe àti offering tithe and offering ni wọ́n ń gbà èló ni Bísí ní tó máa san fi one million ṣoògùn millions ṣoògùn pẹ̀lú ẹnu ẹ̀ èló ló ní. bàbá ọkọ yago ò ní fi àbí wọn ò ń ṣoògùn kó tẹ̀yẹ pé ṣẹ̀mọ́ polówó ilẹ̀ Yorùbá ni wọ́n. bàbá ọkọ ya wọn ò ní fi mílíọ̀nù ṣoògùn àbẹ̀ wọ́n dẹ̀ lè fi ṣoògùn ṣá tó máa ń ṣoògùn ṣe báwọn ń ṣe ike wọ́n ṣe yẹrí etí wọ́n dẹ̀ tún ṣe kọ́ra big wọ́n ṣe gbogbo àwọn kinní yẹn wọ́n dẹ̀ wọ́n dẹ̀ rówó ṣótiyé bọ̀tì kí ni bí sì tà pọ̀mọ́ ló máa gbé sórí mídíà tó máa sọ pé pọ̀mọ́ ti dé o kì í ṣe ònìkan ló tiẹ̀ ló tiẹ̀ ga ó sùn mi gbogbo àwọn ọmọ onípọ̀mọ́ ló máa ń bù mí ọmọ yẹn èpè tó ṣẹ́ Lizzy Anjorin èpè tí Bísí máa ṣẹ́ wàá máa ṣẹ́ ìpè fún ọmọ tèmi gbàdúrà fún ẹ máa pọ̀ sẹ́ listen mi ì bẹ́ anybody jà lórí mídíà mi ì dẹ̀ bẹ́ anybody ṣeré àkọ́dá oró ni kò dàbí àdágbẹ̀yìn gbogbo yín pátá lẹ máa fọwọ́ ara yín ṣera yín àdàbí tẹ́ ẹ̀ bá ṣe bí tẹ́ ẹ̀ bá dẹ̀ ń ṣògùn tẹ́ ẹ̀ dẹ̀ ń fẹ́ jẹ̀yàn ṣògùn ṣùgbọ́n tẹ́ ń ṣe tẹ́ ẹ̀ tún máa gbé wá sí mídíà ìjọba eléyìí ti yàtọ̀ tó bá gbẹ́ pé eléyìí ó yàtọ̀ sí tànà a ti gbé tànà dànù a ti gbé tèṣí dànù a ti gbé tuntun dání you dey get me so. ẹ má máa ṣe nǹkan mi bàbá bó ṣe máa faṣọ sọ́pàdé wàá máa lu àwọn èèyàn ní jìbìtì bó ṣe ń lu jìbìtì ṣé kí n sọ kankan fún ẹ ó ti lu àwọn gómìnà Lisa Anjorin ẹni tó bá fẹ́ gbọ́ lónìí kó gbọ́ ẹni tó bá dẹ̀ fẹ́ gbà kó gbà Lizzy ti pa èèyàn gan Lisi. ah Lisi ti ṣe baba nǹkan burúkú i'm telling you tí Lizzy bá gbá èèyàn tó bá rí i pé àṣírí fẹ́ tú ẹni yẹn next tó máa ṣẹlẹ̀ sí yánkì ni tó bá gbẹ́ pé yánkì yánkì yánkì wọ́n á yánkì ẹ̀ yánkì Lizzy Anjorin èmi Bọ́lá ni mo kọ́kọ́ dì tẹ̀tẹ̀ nígbà tí Bísí wá sọ wípé òun ti jáde ń sìn tí Bísí bá náà bá bí Bísí omi yìí sọ pé kó má wá fún mi o tó gbogbo yín but mi ò fẹ́ mi ò mo fẹ́ tó má ti lẹ́lẹ́yọ̀rọ̀ lọ kọ́n tó fàbọ̀ wá fẹ́ débẹ̀ nìyẹn because ẹjọ́ tó wà lọ́wájú ọlọ́run kọjá ẹjọ́ sìgá àti ìwú ṣùgbọ́n tá a bá ti ráwọn nǹkan báyìí yáàkọ́ ní rí nǹkan tó jẹ́ pé ó lè ba orílẹ̀-èdè wa jẹ́ ká máa wéèvè ká máa gbéjú sẹ́gbẹ̀ o man tí orí Facebook pa bí ipò wá láti ṣe dáadáa fáwọn èèyàn lórí mídíà ẹni nígbà yẹn tó bá kọ́kọ́ bẹ̀rù sí pásítọ̀ torí poṣá máa ń wérò tó bá jọ́dọ̀ Sunday ni wàá yí síbẹ̀ Yorùbá àwọn Yorùbá àwọn Yorùbá tó bá yá wàá tún kọjú sí àwọn kiri kan kiri kan igbádá kodò kọ́ba ṣẹ́tùn ìgbà Lizzy Anjorin èmi ni mo kọ́kọ́ dìtẹ́ tiẹ̀ ṣé Se mọ̀ pé ńgbà míì mo máa ń O ọ mọ̀ pé látijọ́ tó máa sọ pé káwọn èèyàn máàchì lórí media yìí àbí kó match mi match pẹ̀lú anybody kò sí anybody tèmi àti ẹwà comfortable. lórí mídíà yìí nínú gbogbo yín tẹ̀ ń sọ̀rọ̀ because there was a time tẹ́ ẹ̀ fún mi lówó tí kì í tẹ́ ẹ̀ ṣe pé bóyá mo gba nǹkan kan tí mo speak gbogbo yín pátá kò sí láti òkèdè ìsàlẹ̀ yín kò sí ẹni tó máa ní mi ṣe dáadáa fóun rí mi ò talk of money o but about speaking for people mo ti fún bísí náà lówó rí náà kò fún mi kì í ṣe pé bóyá kò tọrọ lọ́wọ́ mi mo ní kó fọmọ ẹ kò sẹ́nìbọ̀ tó fọmọ tèmi lówó rí bì bọ̀tì èpè ó máa padà wá tó bá ti gbowó mi kó máa wá ṣépè. anyway tóníkàlùkù ti bá oníkàlùkù rántí èmi gan rántí èmi ṣùgbọ́n nǹkan tó kàn ṣẹlẹ̀ náà ni wípé ìjọba wa ṣàlàyé ilé babaláwo tó lọ tó fi mílíọ̀nù fún àjò yẹn tó ṣe iléeṣẹ́ wo ló gbé kalẹ̀ tó fi ná mílíọ̀nù láti fi ṣe àjò ó mo ṣe dárúkọ olówó ilẹ̀ yorùbá o. iléeṣẹ́ wo ló gbé kalẹ̀ ṣọ́mọ tán gbà lọ́wọ́ ẹ̀ ló fẹ́ lọ́gbà tíjọba lọ́nà bá tọ́jú ni wọ́n fẹ́ lọ́wọ́ fẹ́ lọ́gbà lọ́wọ́ ni bó ṣe ń gbà yẹn ni wọ́n nà bí ẹni máa kú ẹ má máa bà yàn jẹ́ bóyá ìwọ gan ló wà nínú ìsàsí àti àrùn sígbà tẹ́ bá ti gbowó lọ́wọ́ ẹ̀ tán ẹ máa sọ pé kó kú dànù Lizzy Anjorin you are a dangerous soul I mean sorry dangerous soul and dangerous soul soul and soul you are a dangerous soul a dangerous soul. Eh, mo ti rí ẹ bó ṣe feel ó feel gan because ó ti believe pé ibi tó dé sí yẹn kò lè ṣe kò lè já ó dẹ̀ fẹ́ já ó ti fẹ́ já tipẹ́ Bísí sọ pé òun ò tiẹ̀ mọ̀ pé ọmọ yẹn gan bóyá ọmọ bóyá ọmọ Ìyábọ̀ Òjó tiẹ̀ ni kò ní ìmọ̀ lọ́mọ tó ti ń celebrate láti bí ọjọ́ mẹ́ta èmi gan rí o kì í ṣe ọjọ́ mẹ́ta ó ti celebrate ẹ̀ ní bíi bíi ìgbà tọmọ yẹn wà ní ṣé Zambia ni ìyàwó Zambia kí ni Zambia ṣe fún mi rí ná gbèdé Zambia kọ́ báyìí tí mo gbà sílé ńgbà yẹn ní South Africa mo gbà sílé nínú ilé mi ó wá fẹ́ gbalé lọ́wọ́ mi ó fẹ́ òun ló gbalé yẹn lẹ́tà ṣá tó wá ń fi rent mo gbà sílé ọmọ Zambia báyìí ọmọ Zambia náà wọ́n máa ń yọ̀ díwọ̀n kí bí ṣèpù Zambia wọ́n máa ń nìdí wọ́n máa ń fẹ́yìn náà wọ́n máa ń tv wọ́n máa ń i have fun i have a lot of friends that are Zambia so ọmọ Ìyábọ̀ Òjó fẹ́ Zambia ó ti ń ó ti ń bá àwọn ọmọ yẹn ó ti ń kí ọmọ yẹn láti fi jọ́ mẹ́ta ẹ máa join team Don't wọ́n bá lọ á ah! <laughs> ah ah Lizzy ọjọ́ tàṣírí ẹ̀ máa tú àánú ẹ̀ ṣe mí gan-an honestly speaking kí ni kí ni ń tà kí ni Bísí ń tà tẹ́ gba one million lọ́wọ́ ẹ̀ tẹ́ ẹ̀ jẹ́ kó rówó sanwó lé mọ́ ó ní òun ò rówó òun ò ríṣẹ́ nobody ṣe kìnnì kan nobody ṣe kìnnì kan wọn ò fún un ní nǹkan kan wọn gbẹrù òun ni pọ̀nmọ́ ò tà mọ́ indomie rà kò sírun mọ́ mo tiẹ̀ rírun tó lò lónìí ó ṣàsọ̀rọ̀ wọ́n pa kọ̀ńténà sílẹ̀ òun ò rówó lé san gbogbo nǹkan dàrú fún ó dẹ̀ wà lọ́dẹ̀ wọ́n dẹ̀ máa sọ pé gbogbo àwọn tó bá dẹ̀ ti wá sọ́dọ̀ ẹ̀yẹ wọ́n dẹ̀ máa sọ pé àwọn ò rí nǹkan kan o àwọn ò rí nǹkan kan o àwọn ò rí nǹkan kan even èyí tó dúró tó lóun mọ́dà ẹ̀yìn yàtọ̀ sí even gan èyí tó wá láti London tó lóun tó lóun aláṣọ àdúrà yẹn ìjọ tó gbélé fún tó ní kó wá ra lẹ̀ kan mílíọ̀nù tó níbẹ̀ yẹn dáa kíníkan kíníkan mo ti sọ fún un wọ́n bá sọ ń gbà yẹn màmá ní ee eh, bóyá oúnjẹ kí mo fẹ́ bá wọn ṣeré ni àbí mo fẹ́ bá I don't make friends with anybody all those people here, God forbid. torí ẹ̀ náà ṣe máa mọ̀ tí mẹ́ẹ̀ ẹ́ àwọn pásítọ̀ ń gba ìdá mẹ́wàá ṣé ṣebí anamayowa ṣàmà kó tó ti pé wọ́n gba millions lọ́wọ́ how many millions lẹ gbà lọ́wọ́ ẹ̀ kó tó lè gba one million lọ́wọ́ ẹ̀ ṣebí ìdá mẹ́wàá ten million is one million ìdá mẹ́wàá ten million is one million but eléyìí ò gba ten million kò ní ten million olóhùn ò ní ṣe ń gbá lọ́wọ́. wọ́n dẹ̀ ìmọ̀ máa tún fọ́mọ ẹ̀ tó wà ní lọ́nà ọmọ kékeré wọn ìmọ̀ máa fún lówó oúnjẹ ó dẹ̀ lọ sínú kí ọ̀sẹ̀ lójoojúmọ́ èló ló wà lọ́wọ́ ẹ̀ tẹ́ fi ń gba mílíọ̀nù tó fi ń fi mílíọ̀nù ṣògùn kí ló fẹ́ ṣe ó fẹ́ kọ́lé sórí omi ni <laughs> gbà tí ìṣe pé ó fẹ́ kọ́ rìfáínárì <laughs> ọ̀dọ́ mo gbọ́ pé wọ́n ní wọ́n fi wọ́n ní wọ́n gba hundred kìíní kan náà lọ́wọ́ ìwọ náà máa wà ní àwọn tó pé owó tọ́nà gbà lọ́wọ́ <laughs> aláàjì Dangote níjọ́sí tọ́nà fẹ́ fi ìgbà tó tún sọ owó tọ́ tọ́nà fẹ́ fi gbé òṣàkó ònúgbó tán ní kábíyèsí ọ̀nìrìjà náà dá sí gbogbo orúkọ bẹ́ẹ̀ náà lè máa ń dá sí. Ah! ó ga o olóòṣà mọ̀lété ó ga o may God save us o ọmọ mi á ti sùn ṣé ọmọ mi máa ti sùn ṣáà bóyá pray ayọ olúwarẹ̀mí lẹ́kún ah ó ti sùn bá mi fi àwọn spicy sínú omi yẹn bá mi fi àwọn spicy sínú omi yẹn bá mi fi àwọn spices sí tó máa jẹ́ kí nọ́ọ̀zù gbogbo ara mi mi fẹ́ mo fẹ́ wà mo fẹ́ wà relax wọ́n lè pray ní some time àwọn nǹkan tí kí ló ṣe ẹ́ nínú pẹ̀lẹ́. fi ṣáwá jẹ́ sí àti tó wà ní bátírùmù bátírùmù ọ̀dọ́ mi yẹn. nígbà tó gbé ẹnu lé oògùn ṣíṣe báyìí nígbà tó gbé ẹnu lé oògùn ṣíṣe wọ́n sáré lọ bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ ni wọ́n kó má bàa tú àṣírí ara wọn. Ah! gbogbo wọn sìn ọlọ́run má má jẹ́ kọ́ ọmọ mi ṣe léyà o irú tó bá pàdé àwọn obìnrin yẹn báyìí ṣẹ́ra mọ́ tó bá gbẹ́ pé ẹlẹ́ yìí mọ́ bọ̀bọ́ yìí má gbé ṣẹ́ra mọ́ ó gbé ṣẹ́ra mọ́ ó gbé ṣẹ́ra mọ́ àwọn ọkùnrin kan á pàdé wọn sìn báyìí wọ́n ṣe ń fi oríṣiríṣi ọlọ́run ló mọ ìdọ̀tí tó máa pò mọ́ fún wọn tó máa pò mọ́ nǹkan tó máa ní kó fi ro àmàlà fi sí ìdí báà náà ṣe ní ní uterus eh, cancer náà ṣe ní ní gbogbo ẹ̀ wọ́n á poríṣiríṣi wọ́n máa fi síìdì wọ́n á poríṣiríṣi wọ́n á fi sóúnjẹ wọ́n á ti kọ́kọ́ fún ní nǹkankan wọ́n á ti kọ́kọ́ fún ní nǹkankan jẹ́ kó máa jẹ́ bó ṣe kó máa love a máa love lisi for nothing a máa love láì gbowó <laughs> lóru ọ̀gànjọ́ yìí Bọ́lá Fọláṣadé mo kọ̀ láti máa ṣiṣẹ́ tí mi ò ní gbowó lórúkọ Jésù mo kọ̀ láti ṣọmọ ọ̀dọ̀ lórúkọ jésù mo kọ̀ láti tọmọṣọ ọmọ ọ̀dọ̀ èṣù lórúkọ jésù wọn ò nílò èmi àtàwọn mi fún ètùtù ayé ní orúkọ jésù gbogbo àwọn ìka ayé tó wà lórí social media káàkiri yìí ọlọ́run má bò wọ́n mọ́ olúwa má tú wọn láṣì ní orúkọ jésù you don't know lẹ́nu ọjọ́ mẹ́ta mo sọ fáwọn èèyàn náà tó wà lórí mi tó bá ti lórí social media yìí mo ní wọ́n ti dé sí àwọn tó bá ti jó lótìtọ́ àti èèyàn dodo o gbúdọ̀ gbàdúrà dáadáa o àwọn ìka tó ń lọ káàkiri lórí mídíà yẹn máa sọ pé ó ń ṣépè o àwọn èèyàn máa ń ṣépè àwọn dẹ̀ máa ń ṣépè gan-an ṣótiyé they want to shut up your mouth and they are doing evil gbogbo àwọn warrior gbogbo àwọn ọmọ tílísì àti gbogbo àwọn celebrity òkùnkùn wọ̀nyẹn àwọn jezebeli àwọn delilah àwọn witches and wizards all of them At others àti àwọn bàbá wọn lọ káàkiri wọn máa lọ wọnú inbox àwọn èèyàn wọn máa ṣépè fún wọn wọn máa ṣépè fún wọn wọn máa ṣépè fún wọn gbogbo tó rẹ̀ mo ṣe máa ń gbàdúrà ẹni bá gbowó àti ẹni bá sanwó láti gbógun tìmí olú ajé orin ìwòwò wọjà olú ajé así olúwa tú láṣìírí olúwa jẹ́ kí ibi tó ti ṣe láyé kó dà lé lórí ibi tó ṣe lórí ọmọ mi olúwa yóò dà lé orí àwọn ọmọ ẹ̀ lórúkọ jésù gbogbo ẹni ṣebi lórí ọ̀rọ̀ mi tó ṣebi lórí tó pe ìpàdé ibi lórí mi lórí ọmọ mi olúwa máa fi kú wọn ká ní orúkọ jésù ẹlòmíì nínú yín ìwẹ́ tá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kó má lọ jẹ́nu ẹ̀wọ̀n lẹ́ máa lọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín ó ti yé bẹ́ẹ̀ yẹn kó má lọ jẹ́nu ẹ̀wọ̀n hmm tí ìbá jẹ́ pé bóyá àwọn náà ní àwọn tó ń support wọn àbí àwọn baba àbí àwọn politician kan tó ti kó bọ́wọ́bọ́wọ́ bọ̀ lọ́wọ́ tó ti kó bọ́wọ́bọ́wọ́ bọ̀ lọ́wọ́ tí wọ́n nílé sọ̀rọ̀ jáde tó máa tó máa support wọn tó máa mú wọn ní kiri kan sáà sáà sáà sáà anyway ṣá fọmọlọmọ lẹ Lizzy Anjorin ó dájú Lizzy Anjorin oníkà wọ́n máa gba millions babalábúlé ta ló ń jẹ́ babalábúlé four one nine ló ń jẹ́ babalábúlé àwọn alájàlẹ̀ ni ẹ máa tún fi dán oríṣiríṣi ẹ máa paná oríṣiríṣi fún ẹ máa paná oríṣiríṣi fún ẹ máa máa ṣílẹ̀kùn ẹ máa láwọn kan ń bọ̀ wọ́n ń bọ̀ wọ́n ń fò wọlé ẹ máa wọ yàrá wọn máa ní inú ọ̀dẹ́ má ti tọwọ́ bọ̀ tó ti lọ rẹ́rọ èèyàn tó ti lọ lẹ̀jẹ̀ èèyàn ń sìn tó bá ti fẹ́ mẹ́nu bàbá ìyá á padà sẹ́yìn straight away ni ìwọ tún sọ báwo ló ṣe mọ̀ pé ó fi mílíọ̀nù sí wọ́n ló wà nídìí ẹ̀ náà tó wà nídìí nínú ìgò tó ń jẹ́ jìn mo mọ gúrùpù yín gbogbo yín pátá mo lè kà yín báyìí pátá porogodo ní orí social media yìí tẹ wà nínú tẹ ń ṣe chat gbogbo yín tẹ wà nínú dọ́rọ̀ yẹn mo mọ̀ yín pátá porogodo báyìí dọ̀rọ̀ tẹ bá ti ọ́fà báyìí àtẹ̀tẹ̀ ṣẹ̀ṣẹ̀ mú wọnú ẹ̀ tẹ máa máa padọ́ fún tẹ ṣẹ̀ṣẹ̀ mú wọnú ẹ̀ báyìí máa pe eléyìí náà ti wọnú iṣẹ́ what a life. kí ni bí síntà tẹ ń gba millions tó fi ń ṣoògùn ó fẹ́ kọ́lé sórí omi ni gbà tí ò ṣe kúlà tí ò dẹ̀ ń ṣòro lóní seven up torí mi mọ mílíọ̀nù tó fi kókó yé mi ni ó lè níyí o àkàìmọye ọlọ́pàá nàìjíríà náà tẹ máa ti mú wọbẹ̀ tó máa sọ pé ọwọ́ ò ní ka wọn ò lè yìnbọn fún bí ọmọ olè kan tí wọ́n mú jọ ìjẹ́ tiẹ̀ wò bóyá mo lè rí ní bíbá má ṣì mí lára lẹ̀ o ló mọ̀ pé mi. mo fẹ́ ọmọ yẹn olè kan báyìí tán mú ṣe ló ń rẹ́rìn ìjẹ̀bú náà ni wọ́n ti mú ọmọ ìjẹ̀bú òde náà ni ṣe ló ń ó ti mọ̀ pé ó máa pa wọn o. kó sí lọ. Babe, I love you. ẹ̀yin wò fún mi. tó lè jẹ́ between them. If you want to like something, no let yàlájà ẹ. Tó bá bẹ̀rẹ̀ fún ìjọba náà. Àyàbá tí wọ́n mú odò ń bá rèrè. We are fighting a war. Orúkọ Jésù. fighting a war tí gbogbo yóò rí. Bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí ikọ̀ àti ìríjú Olódùmarè. bẹ́ẹ̀ni ìríjú mi. tó bá ń bẹ̀rẹ̀ fún ẹ̀jẹ̀ àwọn ọmọdé. yes yẹ́rí bí mo ṣe sunkún níbẹ̀ tí mo dẹ̀ ń gbàdúrà mo ní gbogbo ọba kọba mo sọ ni gẹ́gẹ́ mo tún sọ gẹ́gẹ́ bí ikọ̀ àti ìríjú Elédùmarè gbogbo ọba kọba àti ẹnikẹ́ni tàbí nínú obìnrin tó máa ń béèrè fún ẹ̀jẹ̀ ọmọ àbí ẹ̀jẹ̀ ènìyàn ẹ̀jẹ̀ ènìyàn àbí ẹran ènìyàn láti fi ṣoògùn ah lórúkọ Jésù wọ ẹ̀dá bẹ́ẹ̀ tó bá wà lórí social media yìí ọlọ́run bá mi tú ẹ̀dá bẹ́ẹ̀ láṣìírí olúwa fi ẹ̀dá bẹ́ẹ̀ ṣe ẹ̀sìn ayérayé jẹ́ kí àṣírí ẹ̀dá bẹ́ẹ̀ kó tú gbogbo ohun tó ti ṣe olúwa jẹ́ wọ̀n sí aráyé gbogbo ènìyàn tó ti pa olúwa jẹ́ kí ìṣẹ̀dá ẹ̀wọ̀n ènìyàn bẹ́ẹ̀ kó máa tì í ṣìṣe gbogbo ẹni tó máa ń fi ẹ̀jẹ̀ ènìyàn ṣe oògùn tó máa fi ń wẹ̀ tó máa ń fi ẹ̀jẹ̀ ènìyàn wẹ̀ tó sì máa ń fi ẹran èèyàn ṣe oògùn lórí mídíà yìí tó wà lórí mídíà yìí <laughs> olúwa fi wọn ṣe ẹlẹ́yà tú wọn láṣìírí jẹ́ kó kú sínú ẹ̀sìn bẹ́ẹ̀ ló máa rí kò ní í padà. things dey happen for this Facebook things is happening boy kan tí mo ní phone mi kan very nice phone bẹ́ẹ̀ mo rà ń gbà yìí ibẹ̀ ló jábọ́ fọ́ sí mo ṣe rà mo dẹ̀ láìkì fóònù yìí ni mo láìkì jù láti máa fi ṣe ṣáàtì fóònù mi ṣe rí bàkẹ́ ó fọ́ dànù ni ó ní mo like ó ní kámẹ́rà ẹ̀ ó ńlá ó ń fún àìbàjẹ́ ọmọ yẹn gbéṣẹ́ yẹn wá fún mi wọ́n dẹ̀ ní kó gbé wá fún mi ńgbà yẹn náà ni iṣẹ́ yẹn tó tọ́ ni iṣẹ́ yẹn o but iṣẹ́ tó ní agbára ni ó ní ẹnìkan jáde wá wá confess fóun ipe ọ̀gá òun politician ni ó máa ń fi ẹ̀jẹ̀ èèyàn wẹ̀ ọjọ́ yẹn náà ni bọ̀bọ́ tí mò ń sọ yẹn náà ló gbé ẹjọ́ kábíyèsí wá fún mi onírìṣà lẹ́lẹ́ẹ̀kejì tí mo tó pè wọlé sórí live chat ni ó lóun ti ń gbé ní Ghana bọ̀bọ́ yẹn ló gbé ẹjọ́ yẹn wá ó lóun ti ń gbé ní Ghana ọjọ́ yẹn gọ́gọ́ ni fóònù mi wọ́n sa iṣẹ́ oríṣiríṣiríṣi kò lè bá wa ó bá fóònù bẹ́ẹ̀ ni mo sọ. So ṣe rí ní orílẹ̀-èdè yorùbá yẹn mo sọ́ọ̀rì láti sọ ọlọ́run ò ṣe mi sẹ́ẹ̀kì ó tó fi dá àwa kan síbẹ̀ mo máa ń bèèrè lọ́wọ́ ọlọ́run pé ṣẹ́ẹ̀kì ṣe pa ṣe léwọ̀ a béèrè fún state tó máa dá wa sí ó dá wa síbẹ̀ ní èmi ó gbé wa dìde fún ìṣubú àwọn ìka àtìdí àwọn olódodo ẹni bá sọ pé mo ń sọ tòdodo àbó máa ṣaṣẹ́ kan tìmí torí gbogbo àti bá ti ń sọ pé wọ́n ń ṣe nǹkan fáwọn èèyàn báyìí báyìí wọ́n ṣe burúkú fáwọn èèyàn báyìí báyìí àwọn kan máa sọ pé ṣé mo rí nǹkan tó ṣẹlẹ̀ sí Saheed Shittu mo ti ń sọ̀rọ̀ mi tipẹ́tipẹ́ ṣé mo rí nǹkan tó ṣẹlẹ̀ sí Saheed Shittu ṣé wọ́n pa bàbá ọmọ mi àbí bẹ́ẹ̀ kọ́ irú nǹkan tó ṣẹlẹ̀ sí Saheed Shittu kò sí ní tó kàn mí I don't want to talk about him because he never he never had pity on me when I was going through many things this guy i call him also that time tó bá yẹ pé ìgbà yẹn tí mo ti pè é tí mo gbé àbíkẹ́ ìgbà yẹn tí mo ti sọ pé òkè ẹ bá mi lọ́wọ́ sí kọ́tẹ̀ bá mi sọ̀rọ̀ kọ́ má lè bá mi nígbà tó ń disturb mi bóyá àbá má dé this junction bọ́ gbogbo wọn they are all they done evil ṣótiyé ó dé bá lára ó mu jẹ àmì ó mu mọ́ra ó dé bá jèrè ó mu mọ́ra náà ni ọlọ́run ò ní jẹ́ ká burú bá mi mọ́ mi lérí bí mọ́ ṣótiyé but àwọn ìka wà àwọn tẹ́ẹ̀dẹ̀ fọkàn sí ló máa ń fi ikú pa èèyàn ló máa ń fi ogun ja èèyàn mo rí ẹnìkan ó ní ó ní kọ́lọ̀ bíi ó ṣe lẹ́gẹ́lẹ́gẹ́ ó wá dàbí wọ́n fi wọ̀n mí bíi leopard ṣó ti bíi leopard ó ń pa èèyàn á yọ sí èèyàn ní orí social media á dẹ̀ pa wọ́n ẹni tó dà bẹ́ẹ̀ tó ń pa èèyàn ní orílẹ̀ ní Yorùbá yẹn ní ní orí Facebook pàápàá àwọn ọmọ Nàìjíríà mò ń sọ ẹ̀dá bẹ́ẹ̀ àṣírí ẹ̀ ò ní bò orú ọ̀gànjọ́ láti wà ní Canada báyìí ẹnikẹ́ni tó ń fi ẹ̀jẹ̀ èèyàn ṣe ètùtù tó wà lórí social media tó ń fẹ́ràn èèyàn ṣe oògùn gbogbo yín pátá porogodo àṣírí yóò ní bò ẹni tó wà tó ń ṣiṣẹ́ gáràjì ẹnikẹ́ni tó ń ṣiṣẹ́ nígboro ẹnikẹ́ni tó ń ṣiṣẹ́ burúkú yìí àwọn ènìyàn tó ń fi ẹ̀jẹ̀ ènìyàn wẹ̀ yìí tó sì ń jẹrun ènìyàn tó ń fẹ́ràn ènìyàn ṣe oògùn yìí ọlọ́run ò ní bò yín láṣìírí mọ́ kí ọlọ́run kó tú yín ní àṣírí kí agbára yín kó bàjẹ́ kí ọ̀run kó fojú yín gbolẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ìkà fún àwọn ènìyàn tí àwọn èèyàn ò dá yín mọ̀ ọ̀run yóò fi ojú yín wọ̀n níta gbangba ọ̀run yóò bọ́ yín láṣọ ní ìta gbangba ẹlẹ́dàá ṣẹ̀dá yóò fi yín ṣẹ̀sín ibi tẹ́ ti ṣe lórí èmi àtàwọn ọmọ mi yóò dà léyìn lórí torí mo sọ yìí ibi àti ògùn tẹ́ bá lẹ fẹ́ sà yóò bàjẹ́ mọ́ yín lọ́wọ́ ewé yín ò ní jẹ́ fún yín mọ́ àlùjọ̀nú tẹ́ máa ń bẹ̀ níṣẹ́ ibi yóò bá yín jà gbogbo ibi tẹ́ ṣe ọ̀run yóò fi àṣírí yín sí ìta gbangba ọ̀run yóò dá gbogbo ẹ̀yin ọ̀tá náà sí ìwòwò gbogbo ẹ̀yin á fi ènìyàn ṣe ètùtù gbogbo ẹ̀yin afẹ́yàn ṣe ètùtù gbogbo ẹ̀yin apọmọlọ́mọ lẹ́kún gbogbo ẹ̀yin afọmọlọ́mọ ṣe ètùtù gbogbo ẹ̀yin tẹ́ máa ń pa tẹ́ máa ń ba ìdílé jẹ́ tẹ́ máa ń fipá mú gbogbo ẹ̀ láti máa ṣe bí alágbára mo wọnú agbára ọlọ́run alàyè lọ bẹ́ẹ̀ ni tàbí dayé àti ọ̀run mo fi ẹ̀yìn tí àgbélébù mo dó sí àpáta ìgbàgbọ́ mo tẹnu mi ba agbára látàbí dayé àti ọ̀run tí í ṣe ọ̀rọ̀ gidigba tí í ṣe ọ̀rọ̀ tó gbẹ̀rọ̀ mi yéé ó yá gbogbo yín pátá porogodo tẹ́ ń ṣe búburú yẹn ọ̀run yóò já yín sí ìwòwò ọlọ́run yóò fi ẹ̀jẹ̀ yín wọ́lẹ̀ àṣírí yóò ní bò mọ́ ọkàn yóò ní balẹ̀ láti wákàtí ìlọ ọlọ́run gbaṣọ lára yín gbogbo ẹni tó ba ilẹ̀ náà jẹ́ ilẹ̀ yorùbá yẹn tó ba orílẹ̀-èdè nàìjíríà jẹ́ yes máa rí bàbá ṣàkàpọ̀ orí àbá lórúkọ jésù ọlọ́run ba ayé yín jẹ́ báyìí lórí kò ní padà gbogbo ẹ̀yin diabolic people tẹ́ ń fi ẹ̀jẹ̀ yàn wẹ̀ ọlọ́run tú yín láṣẹ ọlọ́run gbaṣọ lára yín bẹ́ẹ̀ lórí kò ní padà Jesus name. Lizzy Anjorin the government of Nigeria àti àwọn ọlọ́pàá they need to see to them kì í ṣe rọ kì í ṣe torí ìjà báyìí yeah. <laughs> ẹni bá lò máa gbógun tèmi àtọmọ mi sẹ nítorí ètò mo wí lónìí Ọlọ́run fẹdá bẹ́ẹ̀ ṣòfò sọ yẹ di dọbù dọbù ìyá ìdábì olówó sọ di dọbù dọbù bẹ́ẹ̀ lórí kò yí padà orílẹ̀-èdè wa lọ àtúnṣe ńgbà tó bá dára má jẹ́ kí èmi dègbé má jẹ́ ń dẹ́ni ègbé má jẹ́ ń dùnkú má jẹ́ ká ọmọ mi dòkú èmi náà ò ní ṣánkú àwọn mi ò ní ṣánkú àwọn olólùfẹ́ mi àbòwọ́ lọ́rùn yóò dájú lórí mi àtàwọn ọmọ mi àtàgbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé bẹ́ẹ̀ lórí kò ní í padà in Jesus name we pray ìyẹn bó ṣe jẹ́ wọ́n ṣe ti sọ̀rọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ló ti dárúkọ oògùn pé Bísí tó ń ṣe oògùn millions tóògùn yẹn bá fẹ́ dáhùn tó àwa lọ bọ́ síbi tóògùn yẹn ti ń dáhùn ìyẹn mi pé àwọn sa iṣẹ́ òun ti sa oògùn tí bóyá Priscilla àbí Ìyábọ̀ Òjó àbí nǹkan kan tóògùn yẹn bá fẹ́ ṣiṣẹ́ á tún lọ bọ́ sàárín wọn pé o fẹ́ bà tèèyàn jẹ́ kí lòògùn èlò ni ló máa lo oògùn millions ẹ gbà mí ẹ mí anyway bísí làwọn òun ò fẹ́ ṣèkà mọ́ ah all right o bísí the best my advice for you is this ṣé wọn gbó tí ń pe jésù wọ́n ní ó fẹ́ ìtọ́jú lá bísí aláwìyé ló kọ́ ó lẹ́tètè lọ́ mú só ẹni bá pe jésù jésù tó tún wá ń ṣe yépayépa òun lárùn ọpọlọ ìwọ tó sọ pé ó ti mọ jésù ó jẹ́ má wẹ̀yìn rárá sẹ́ ewu ń bẹ gbogbo ẹni tó bá ní ẹ̀ fi nàìjíríà lọ́kàn balẹ̀ fún president Bola Ahmed Tinubu àṣírí yóò ní bù torí tẹ bá ń commit crime tẹ ń pààyàn bẹ́yẹn. <laughs> ẹ fẹ́ kó ń concentrate ni ọlọ́run ò ní wò yìí o Bísí ṣé o mọ̀ pé o ti pariwo Jésù Jésù lónìí ìfẹ́ tá gbà fún Jésù kó má bàa káyè ẹ̀ má bàa parẹ́ ó ti yé ẹni tó bá pe Jésù Jésù tó wá ṣe yékàyékà ó lárùn ọpọlọ o ẹ mọ̀ pé mo sọ níjà yẹn gbogbo ń ṣàǹfẹ́ kí n approve àwọn ológun mọ́lẹ́mì God forbid wọn ò ní jèrè àwọn ológun tó yẹ pé tán bá wọlé ẹ tán bá tí wọn bá ti capture àwọn ìdílé kan tán bá ti lè kán bá tọgbọ́n wọlé wọn bá ti yá ọmọ náà máa bí wọn ní tó bá tà jù nínú kan iná máa ní kó lọ mú wá táwọn ọmọ tó bá tẹ̀lé wọn títí títí ń sìn kan ní bí tí màmá ní god of universe a máa láwọn èmèrè àwọn àjẹ́ kíríkọ̀kiri kan òun bò ṣe wà kíríkọ̀kiri kan ah tó bá yá àwọn ọmọ tó tọ́jú tójú tó jìyà jìyà lé lórí wọ́n lè ní kó lọ mú kan kó lọ lugi mọ́ wọn lórí àwọn olórí burúkú olófù tó yẹ pé wọ́n <laughs> oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ àwọn ọmọ burúkú yẹn wọ́n dájú débi pé ìmí ìmọ̀ afọ́gi afọ́gi mọ́ ìyá ẹ̀ lórí apá ìyá ẹ̀ sọnù wọ́n á máa fún un ní pé ó gbúdọ̀ ah, a lè gbúdọ̀ máa sọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ okay o I want to go and pray I want to go and bath and then pray okay mm. this way. It is well. Ó ga o. Bísí best thing ni pé repent from it. Repent and give your life to Jesus Christ and start going to church and forget ẹgbẹ́kẹ́gbẹ́ ẹgbẹ́ wèrè ẹgbẹ́ òṣì. Kí ló fẹ́ rí mbẹ̀? Wọ́n á kàn máa sọ fún ẹ náà ni pé wọ́n máa máa support ẹ. Be on your own. Tó bá di láàárọ̀ tó bá ti gbọ́ ṣáàtì mi ni kó má wàá bú mi o tó bá ti bú mi màá wá hámà ẹ̀ dáadáa màá ṣàlàyé fún nàìjíríà gọọmẹ̀ntì àtọlọ́pàá ọlọ́run gbọ́ àdè máa pe uk gọọmẹ̀ntì náà sí ó ti yé hmm. say no to killing say no to terrorism say no to party say no to bullshit ẹ̀yin tẹ́ ti wà nàìjíríà tá a lè tẹ́ ti wà láàárọ̀ good morning ẹ̀yin tẹ́ fẹ́ lọ sùn ó dàárọ̀ ká jíire o mo tún ti wá o à ń lọ báyìí ọlọ́run má fẹ́ ìṣòpin elédùnmarè ṣọjọ́ òní ní ọjọ́ ayọ̀ fún èmi àtọmọ àti gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé inú wa yóò dùn ọkọ wa yóò balẹ̀ o bẹ́ẹ̀ lórí fún wa kò sì ní bàjẹ́ bẹ́ẹ̀ lórí kò sì ní padà gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń ṣòwò ẹ ò ní tàtà ṣọ́ọ̀tì o ọlọ́run gbédìde òwò mi náà tán ti rẹ̀ sílẹ̀ ọlọ́run bá mi gbédìde padà aláàánú ni yín dìde fúnràn lọ́wọ́ mi ṣàánú fún mi o ẹ àwọn fẹ́ṣù tó ti jáde lára mi báyìí fẹ́ ọ̀pọ̀lọpọ̀ padà rọ́pò empower me lord refill me with more anointing with new anointing lord fill me with knowledge understanding lord fill me with holy spirit agbára tí ò ṣe yájú sí kò ṣe rí fún mi lọ mi agbára tó máa ń dá ibi padà sórí àwọn tó bá ti ṣe ibi tó máa ń dá ọfà padà sórí àwọn tó bá ti ta ọfà ọlọ́run gbéwọ̀ èmi àtàwọn ọmọ mi gbéwọ̀ àwọn olólùfẹ́ mi bákan náà orí mi gbọ́rọ̀ olúwa ò ní gbàbọ̀dé ìṣẹ̀dá mi ò ní gba ibi bẹ́ẹ̀ lórí kò ní gbàdá ẹ̀yin tẹ́fẹ́ lọ sọ ó dàárọ̀ have a pleasant night bye love you.